الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعوك الفو ولما بابا طلع رجع ọlọ́run bá tí ó tún ṣe ọlọ́run fún wa látún ti pàdé lónìí látún rí ẹsẹ̀ tó jọ lórí àti tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ ní ìtàn ọmọ yìí mo lọ máa wo bẹ́ẹ̀ yíwájú yẹn bí mo ń tó sí. láti máa tẹ̀síwájú níbi ẹ̀kọ́ tá à ń kọ́ nínú tírà alálùbáríkà tírà pàtàkì eléyìí tí alimami Bukhari rahimahullahu ta'ala tí wọ́n fi lẹ̀ fún wa. méjì ló wà ń ní mahata ya ló dé yẹn ní ayé kan níbi wípé ẹ̀mí rẹ̀ ò gbé mọ́ ó fi bẹ́ẹ̀ lẹ́kùn dàgbà yẹn kí lè sọ bá rọ̀ tó jẹ. ṣùgbọ́n tó bá tó ọjọ́ mẹ́ta lọ wọ̀nyẹ́. ètò eléyìí tẹ́lẹ̀ sọ ní ní o. àìgbẹ́ yìí mo ṣiṣẹ́ kan lọ́wọ́ mo fi kan mo fi hàn tán nù àwọn ẹ̀yà tá a jọ àmì ìlà. ẹnìkan nínú lárúbáwá nínú mùsùlùmí òun ló ṣe ìjẹta ó ti sọ̀rọ̀ wípé dọ́wọ́ ìmọ̀lẹ̀ alẹ́ sàásìrò rẹ̀ síbi kan ó jẹ́ pé látara rẹ̀ ká máa fi rí látara lọ́rùn tá a sùn yẹn ká lè fi rí nǹkan tó jìnnà tàbí láti fi yà àgbà ibi tó wá kọ́ tó wọ ibi ẹ̀wọ̀n máa dùn fún ilé yẹn ó wá pè ní kúmùrọ̀ kúmùrọ̀ so ilé yẹn ó túmọ̀ rẹ̀ ni pé ilé ìmọ̀lẹ̀ ilé lọ́ọ̀kù ọ̀pẹ̀ bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ ó ṣiṣẹ́ yẹn lọ ó ṣiṣẹ́ yẹn lọ ìgbà tó ń kú tán táwọn òyìnbó tí wọn advance lórí iṣẹ́ yẹn tó ṣe ọba kẹ kámẹ́rà wọn mọ́rọ́ tù òun ní kámẹ́rà báàlì tẹ́ bá padà wádìí rẹ̀ lọ́wọ́ padà sọ wọn pé ó mọ́rọ́ tù ní láwọn tó bá jẹ́ encyclopedia lè bá lọ wọ́n sáwọn báàlì báàlì àwọn tó sáyọ ṣe é ọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ hálàkà ìmọ̀ ń túmọ̀ òkú hálàkà ìmọ̀ ìtumọ̀ ọ̀pá rẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ ìparun ó ti kàkọ́ lábà lórí ìtumọ̀ ọkàn kìláàsì wọn lọ bá láyé nìké bẹ́ẹ̀ náà ni kásọ yìí kádà tẹ̀wé kádà kí ni ìtumọ̀ rẹ̀ ọ̀pá rẹ̀ ṣùgbọ́n ní èdè lágbára wọn tún àkọ́ àkọ́ ó ṣàtúnṣe bí ẹ̀sìn pé ọ̀pá rẹ̀ gẹ́gẹ́ mọlọpàá rẹ ti kí á dàgbà ojú ọ̀nà tó kọ́ parọ́ ọmọ tó máa àpà ó sì wà nínú àwọn àkàdé ó sì wà nínú ọ̀rọ̀ Yorùbá náà síbẹ̀ láyé náà sẹ́yìn ọ̀gá sẹ́yìn nìkan sẹ́yìn ọ̀gá nìkan tó ní àyọ̀ ni o yẹ́sì kí n tó balẹ̀ lò nípò ọ̀parọ́ ìlú ọjọ́ ẹ̀sọ́ wò ní bẹ́ẹ̀ síbẹ̀ láyé náà kọ́ wà ní kò sọ̀rọ̀ lámàdá ọ̀ wà ní tó ní àyọ̀ ọ̀gbọ̀n wa ọ̀ nínú ọ̀gbọ̀n wa ló ń tọ̀ parọ́ kò bẹ́ẹ̀ síbẹ̀ láì bẹ̀ wàhákàtà wàhákàtà. àbúrò ẹ̀ halaka jami'a halaka ilé ìwáyà halaka tàlákọ ilá ìsítàwùjàbá náà wọn àfa àtẹtù ẹyà fi kí iná ó di ọ̀rọ̀ yẹn lórí àwọn méjèèjì àwọn méjèèjì wọn parun sínú náà náà àwọn onímọ̀ wọn ní èsì islam eléyìí táwọn sahaba anaba muhammad sallallahu alaihi wa sallam ṣe rí ọlọ́wọ́ bó sànú àti yín wọ́n ní ṣe ráwọn sàbí nǹkan méjì kan wà lára wọn tí wọ́n fi yàtọ̀ sáwà nǹkan méjèèjì téèyàn bá jùlọ ọmọ bó bá ṣe yanjú tó lára èèyàn bẹ́ẹ̀ ní Islam rẹ̀ ṣe yanjú tó. alákọ̀ọ́kọ́ tasdiqul khabar gbogbo làbárí tánàbà Muhammad sallallahu alayhi wa sallam tó bá mú wá bá wọn wọ́n máa ń dàgbà wọn ni máa tún máa ronú sí ẹlẹ́ẹ̀kejì ní al-amalu bil-amr al-amalu bil-amr táṣẹ bá wà ó di ẹ̀ṣẹ̀ báyìí ẹ wà báyìí tàbí ẹ má ṣe báyìí wọ́n máa ń lò ó ní tiwọn ṣé wàá rí nítorí pé tẹ̀sídẹ́kù nù ọkàn àti fífi ara ṣiṣẹ́ papọ̀ fáwọn ó kí wọ́n yàtọ̀ sáwọn àwọn akáǹbẹ̀rẹ̀ ayé lè ṣe yìí méjì ni wa àwọn ẹlòmíín bẹ wọ́n ní tàṣídé kù lọ́kàn wọ́n sì ṣiṣẹ́ tọ̀ ẹ máa rí àwọn ìsọ̀rọ̀ nípa ẹ̀sìn nǹkan kan lára wọn ṣùgbọ́n tẹ́ ẹ bá wò dáadáa ìbáàdà yẹn kankan wọn lè ṣe ṣùgbọ́n ẹnu ọ̀pọ̀ ní WhatsApp ẹnu ọ̀pọ̀ ní Telegram ẹnu ọ̀pọ̀ ní Facebook gbogbo pósìtì gbòòrò ṣùgbọ́n má rí ibi títí ń kírun tó o bá rí ibi títí ń kírun ọmọ pé sẹ́ni ẹ̀ ṣé àáfàá tó ti di mọ̀hájísù lórí lórí Facebook ni. mọ̀jẹ̀ wọn ti saa kí ló mọ ọkọ kàfáàtíà o. njọ́ ọba kàfáàtíà lọ́mọ pé nǹkan ti dàrú. ṣùgbọ́n ní ṣe pé ẹni tí kò sórí Facebook ẹni kò kú ẹni tí ń ṣe àwọn yóò àmọ ṣàyàkọ rẹ lọ sheikh ẹ̀rọ àgbọn níbi post yẹn kan sheikh yóò àmọ kí pàtó à ẹ̀rọ mọ̀ lóge à ẹ̀yẹ mọ́ ni sheikh lè islam bọ̀ máa ta ẹ̀. ǹjẹ́ ẹ bá wa ẹ wà ní kọ́mọ léńjẹ léńjẹ yìí náà ni ní ní àǹdàlùbọ̀lì ayé wù wàlá ìdúró lómi kan fi àwọn kìnìún jalè ayé wù dáwọ́ ara lẹ̀ sọ̀sọ̀kú sọ. So, sọ̀rọ̀ tó bá wọ̀ ní tí wọn ò bí ọdá akọ́lọ́rù tó bá ẹ̀kọ́ sọ́n sí jọ ẹ̀ ó kí wọ́n kà fún èmi mo ní gúrùpù mi ẹjọ́ bá ti gbọ́ tèmi sì yọ kó ẹ̀wọ̀n táwọn èèyàn sọ̀tì ẹ̀sìn dà. àwọn ẹlòmíín bẹ àlàámàdù ni wọ́n mójútó tẹ̀sídẹ́kù wọn tó nǹkan ó dà kó tẹ̀sí tọ́ka wọn pẹ̀lú àwọn àmàdù. ṣùgbọ́n tẹ́ àti nábìlà ọ̀dọ́lẹ́sẹ̀ ńlẹ̀ àti ilé ìdí ọ̀la pàdémi pé yọ̀ lẹ́sẹ̀ gbogbo ẹ̀ ní ọ̀yàn yóò kí wọn tán yóò tó jókòó síbi tó ti kí wọn yóò mọ sàǹkárù lọ dáa yóò lọ́wọ́ kí sọ́ọ̀ yóò tó lọ́wọ́ kí tó ha àpèjúwe ni o àtọ́lẹ́sìlẹ́sì àdáwò ìyẹn wá jẹ́ káwọn ṣe é rí nǹkan méjèèjì tó papọ̀ fáwọn sàhábà yìí ìdùnnú àlọ́ lọ́ọ̀yà àlẹ́ yìí wọ́n máa jùmọ̀ yìí wọ́n jẹ́ kí wọ́n yàgò sí wa púpọ̀ débi wípé ẹ̀sìn àti ìwà ọ̀pàpọ̀ fún wọn ni ẹ̀sìn àti ìwà ọ̀pàpọ̀ fún wọn ni. àdánwò ni láyé tá a wà ní ìsìn ká mọ̀ ní pé ẹnìkan á fẹ́ fẹ́ sìnrù yẹn á wà ní òní wà. wọ́n yẹ nìkan ó lọ sí àgbọ̀ àṣẹ́kùnlé àlùbáyé yọ̀ọ́lẹ́ ọ̀ṣun ọ̀tún ọ̀kọ́ lọ́ba akẹ́wọ̀n bó ṣe wá dé halkọ yẹn halkọ tààlà dẹ wọn máa yọ ọ ṣe wọn máa ti fún wa lófin wípé àwọn àti ibi èèyàn mẹ́wàá gbọ́dọ̀ jókòó papọ̀ lẹ́ẹ̀kan náà nínú so halkọ tí a bọ lágbára halkọ mọ́ṣáláṣí wa ti ṣe gbogbo halkọ ṣe nínú kan múlẹ àbáyé lọ́jọ́ kan wọn sì bí kàtẹ lọ kí tẹwàá ti wá kí àwọn èèyàn mọ wá wá nǹkan wọn mọ wọlé nǹkan gbígbà táwọn náà wá kí wọn wà lọ pálọ ìtọ tẹwàá ti jọ ó wà tó gbó wọn ó tún lọ ilé ẹlòmíì òbí bàtẹ wá kí àwọn ní ọkọ wọlé níjọba yá àwọn èèyàn wọn wá ní ìkọ̀ọ̀kan kì í ṣe bí ẹbí mẹ́wàá àbí mẹ́rin ẹ̀ máa lọ lẹ́ẹ̀kan náà papọ̀ ẹ̀ wà wọ bìkan ó gbìn wọ́n sábà wà ní halkọ̀ bẹ́ẹ̀ halkọ̀ yìí mú kẹsí rè àbí mi tọ́jú ẹ̀ tọ́sí rẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ halkọ̀ wọ́n ti sọ̀rọ̀ débi kan ẹnìkan dominate gbogbo halkọ̀ yìí wọ́n bá bá ti sọ̀rọ̀ ìtàn ní gbẹgbẹ tí ìbá tún wo bá wí lápèjú ẹ ó sàtàkùn ó sì mọ bọ́rọ̀ lọ ó farabalẹ̀ dá lóhùn ìgbẹ́kẹ̀ ó sì mọ bọ́rọ̀ lọ. tẹ́lá ló ti sọ̀rọ̀ lọ́wọ́ tó débi kan ó ti fẹ́ kí wọ́n débi kí gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ kó ti sọ ẹ̀ pé ṣé ìwọ ni wa wa kọ́ alẹ́ kọ́ ni àbí bàbá tó tó kọ́ kalẹ̀ ìsànṣe tẹ ìsànṣe tẹ ìsànṣe tẹ tó béèrè oríṣiríṣi béèrè yóò bá ta ń dáná ó béèrè oríṣiríṣi wọn lọ ní a alhamdulilayi lẹ́dẹ̀ẹ́ kò yára ká kọ́bílà àná àrífà n sọ fún wa o ọlọ́run a ah, mo dúpẹ́ fọlọ́n tó ti yín padà síwájú tó mọ̀ yìí torí pé ní àti ròyìn fún wa nípa yín ní pé báyìí báyìí báyìí báyìí ẹ̀rí ṣùgbọ́n ẹ̀ tí wá change ìwà yín ti dáa yín sí etí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé àwọn àfẹ́ sùn táwọn náà mú ìwà. àwọn sàábì ànábà Muhammad sallallahu alayhi wa sallam ẹ rí i pé àti mà àti lílo àti wà wọn jùlọ máa mú papọ̀. àwọn ajá ń bẹ láyé ní ìsinyìí ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn wípé àgbọ̀yé ẹ̀sìn lẹ́yìn wípé ẹgẹ́ni kan ẹ̀ ní rí ọ̀rọ̀ ìwà nínú òṣìṣì lẹ́yìn ká lè jú lẹ́yìn ká lẹ́yìn ká máa kírun bí kankan da mọ́ṣáláṣí rú tẹ́rì táwọn èèyàn mọ̀ ṣe lẹ́yìn káwọn èèyàn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan tán kátó lẹ́yìn táwọn akẹ́kọ̀ọ́ lọ́kọ̀ọ́dọ̀ rẹ̀ ó tó ká gan. bámbám jákujáku dandan síwá àyíwá síwá yẹn ó wá jẹ́ ìwọ́sẹ̀ tèmi kí mi ò ṣe tiẹ̀ ìwọ́sẹ̀ tiẹ̀ kí mi ò ṣe tèmi ká gbogbo gbẹ́gbẹ́ wa sójú ọkọ àmì ìjọpọ torí pé nìkan kan ò lè má lè jẹ jẹ ẹnì kọ̀ọ̀kan kò lè bá ọmọ ìyá rẹ̀ ṣe pẹ̀lú ọkàn kó dà eléyìí tó ṣe wípé irú rẹ̀ ló jẹ́ sìn ojú èrú ló sì jẹ́ kí ìtìlá ẹ̀gbọ́n tọ́lọ̀ sọ ni ọlọ́run ni wà aláfa bẹ́yìn náà kò lò mí ọlọ́run ni ọkàn wọn àkójọ ọlọ́run ni láwọn àǹfààkọ́ta máa fi làwọn dèjọ́ mi hàn máa àyìnlá fìtà bẹ́yìn náà kò lò tọ́ ọ bá ná gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ tán yáányá o lè rí ọkàn àwọn sàábì tán ṣàjọba ẹ ti gbàgbé hadith tá a kà ń bí wípé aláwọn àsìkò kan bẹ tó ti kẹ́ nìkan nọ àwọn tó bá ní dirham àbí dinar lọ́wọ́ onígbà kó ń lẹ́tọ̀ọ́ sí ju mùsùlùmí tó yàtọ̀ sọ̀rọ̀ lọ ẹ̀mí papọ̀ tán yáányá ẹ wá wájú ní futuhat wọ́n kàn ṣẹ́gun ìlú lọ́nà nígbà tẹ́mi papọ̀ mo sì rí i pé lọ́wọ́ gbẹ̀yìn sẹ̀mí adìyẹ àwọn sàbí al-futuhatul islamiyya tawaqqafat islam ọ̀lọ́síwájú mọ́ kò sí pé wọ́n délu bí báyìí mọ́ islam extend débi islam tó yẹ pé láyé wọn ẹ̀ náà ló ti extend dé Europe ọlọ́mìyàn kan mọ́ ẹnu wọn bá abidjan tó wá láwọn ti ń ṣe náà ó sì ń para wọn àwọn abidjan ti wá sí tẹ́lẹ̀ ìmí fi ń lọ́wọ́ wọn àwọn tí wọn láwọn ń darí Spain àwọn kẹfìrí àwọn sọlìbì yóò náà ti lè àbò mẹ́ẹ̀ pẹ̀lá mi ló mú lọ́rùn dàlámà ni gbogbo tíra àwọn òwe ńláńlá nǹkan kan ẹ̀mọ́ yìí àwọn tíra ń bẹ tíra tó yẹ pé ó tó sọ̀yàn dàáfà àwọn tata dọ̀pọ̀lọpọ̀ ẹ̀ sómi owó èsì dà ẹ kàn máa gbọ́ àwọn àfa àjọ tí wọ́n rí lu tí abẹ́ kàwọ́ kàn máa dákọ̀ rẹ̀ kò sí tíra láyé mọ́ àdánwò ni kò sí tíra láàrin àwọn mùsùlùmí mọ́ ọkàn papọ̀ tẹ́nìkan bá dé báyìí tó ń lọ́ba ti mọ bá tí a bá yọ pé mi náà dídí pé láyà ara mi yóò kọ́ dá gúrúùpù kan lẹ̀ àti dá gúrúùpù lẹ̀ ní ìfàtúwà lọ sálíkọ̀ lọ ọ̀dà ká mọ̀ sí hálíkọ̀ ìyọ́ hálíkọ̀ tẹ̀fúrẹ́pì nǹkan mọ̀ sí ìwà àìlèjọ́mọ̀ ẹ̀yà pẹ̀lú mùsùlùmí oníkàmọ̀ṣe nínú àwọn sàhábà ànábì wa Muhammad nínú Ramadan nínú àwọ̀ wà ń jẹ gbìyànjú ń jẹ gbìyànjú yẹnyẹn yẹnyẹn yẹnyẹn yẹnyẹn tí máa ń bójú ọ̀rọ̀ tí máa ń jábọ́ wà ń jẹ àwọn sàhábà òkè ọ̀ ń jẹ yẹnyẹn ọ̀dà ẹ̀ mẹ́jọ mú yẹn jẹ mú sàbí ẹ̀ka náà sàhábà ọba rọtì ọba dàtàyà ìbá mu láyé ọmọ rọbì ọlọ àná àwọn sàmì báyìí ó mutí ọtí kẹ ẹ̀hún kí ló dé tó wọ́n lè mú. ọlọ́ni lẹ́sà alẹ́ lẹ́dín náà amanu wa amilu salihati junahun fima ta'im idha ma taqaw wa amanu wa amilu salihati. lẹ́yìn tá a ti gbọ́ bá gbọ́ tá a ti ń kó wa ọlọ́run ti forí jìn gbogbo nǹkan jẹ́ ẹ̀rí nù nínú Kùránì. tọ́wọ́ tó bá yẹ pé ọtí làwọn bá tún mọ ọlọ́run ti ní gbogbo nǹkan kọ̀ sẹ́sẹ̀ ọlọ́run ti ní laysa ala alladhina amanu wa amilu salihati junah fima ta'ibu níbi gbogbo ní ẹ bá fẹ́ wọn kan idha mattaqaw wa amanu wa amilu salihati kí wàá lẹ́gbẹ̀ẹ́ wọn bá mi kọ́. gbọ́dọ̀ àti tẹ̀lé àdébí ọlọ́run ti forí gbogbo ẹ̀sẹ̀ jà ṣùgbọ́n wọn ò yọpò ní islam ibi tí lọ yéṣe ń dọ́kun ní káwọn èèyàn ẹsẹ̀ kí ni o ẹ yọpò ní islam sàábé tí ń jẹ yìnyín wọn à sọ wípé èyí ti sàábé mọ nínú rọmọdọ́nù ni o ṣùgbọ́n kì í ṣe pé tuma rẹ̀ pé wọ́n àkọ́rọ̀ àṣìṣe rẹ̀ o àbí wọ́n fọ́ra lórí o rárá o wọ́n ń ṣàlàyé lé fóun gangan pàṣẹ pẹ̀lú màá pẹ̀lú kíni o wọ́n á ṣàlàyé pé tó ṣe àṣìṣe ni pẹ̀lú kíni pẹ̀lú ìmà tọ́lọ́pọ̀lọpọ̀ ni ó lè àṣìṣe báyìí kankan kò sí màdí òun ṣàlàyé wọ́n á sì sọ fáwọn èèyàn náà wípé àṣìṣe lẹ́ni ṣe ṣùgbọ́n kò kú òní mùsùlùmí nítorí ẹ̀ kò kú òun sáàbí nítorí ẹ̀ àwọn irú ìwà yìí ó sọnù láwùjọ tiwa jọ́sìn gan-an tó bá tẹ̀lé à ó jẹ́ yẹ kí ẹ respect ẹni ẹni yẹn sẹ́gbẹ́ ọdún mélòó náà ló lójú mi lọ. tó bá sọjọ́ kan tó ṣe é bùkún o. ara àdánwò ta nínú lẹ́fíjọ́ jẹ́ kí ó ti wá di ara símọ̀ àmì péyàn jẹ́sìn yìí ó yẹ kó n tẹ́ màá ní lọ́wọ́ rẹ̀ ní sẹ́lẹ̀ kí kálukú náà eléyìí ó ń bí dáa eléyìí èyí ti jẹ́ àwọn nǹkan wọ̀nyí ara ẹ̀sìn ni ṣùgbọ́n tó ní àwọn ààyè àsìkò téèyàn máa ń lò nítorí ààyè mi ti ó ní àwọn ààyè àti kí ni o àsìkò téèyàn máa ń lò kódà láyé òde òde àwọn èèyàn kan bẹ tẹ pé òun lè jáde sínú àlọ́dọ̀ àwọn tí ìbá ti kàpárò yẹn ee gbé yẹn ti fèrè ẹ sáàlù sùn ẹ sáàlù sùn náà nìkan kọ ẹ ṣe mùsùlùmí lọ́dọ̀ àwọn ṣé bẹ́ẹ̀ náà ẹ bẹ́ẹ̀ kọ́. torí kí wọ́n lábẹ́ yóò ká sọ̀rọ̀ káàfin ìmọ̀wá káàfin ẹni tó bá gbà pé kèfèrí kèfèrí kèfèrí lòun náà wá dúró àtẹwò kò sí ń tọ́ fàájú pé ọkàn líle lọ́pọ̀lọpọ̀ ẹ bá wọnú súnà ọ̀sẹ̀ kọ́ kéèyàn méjì nínú mùsùlùmí yẹn bá yàrá àwọn lódì yẹn bá ilé kú lórí ẹ̀ àwọn méjèèjì ọ̀pá rẹ̀ sínú náà ṣùgbọ́n àwọn onímọ̀ ni pé yíyanra wọn lòdì tí wọ́n kàn sínú náà yìí wọ́n ní yíyanra ẹni lòdì tó jẹ́ pé nítorí hagod nafsi ṣàlàyé rẹ̀ kìí ṣe ìyànra èèyàn lòdì nítorí ẹ̀sìn o kìí ṣe ń bí díà ó wà ní islam ní kíkà máa yẹn nìkan kan lòdì ó wà yóò wá pé ọmọ òlùdí rárá o kìí ṣe irú eléyìí o kìí sáwọn àgbà àtẹ̀tẹ̀ mọ̀ sí tájú ẹ̀ ní án. lọ́wọ́ àríyá mùsùlùmí méjì ọ̀gbọ́dọ̀ sí mọ̀kọ́tọ̀ à lẹ́yìn ọba fi aláwọ̀ sọ̀rọ̀ dáhùn ìgbọ́n wà àti ọ̀gbọ́dọ̀ jọ rẹ̀ mùsùlùmí gidi ebó ń bídí àṣọ rẹ̀ yàrá òdejọ́ rẹ̀ rẹ̀ kálukú ọmọ sì jẹ lọ́kọ̀ọ̀kọ̀. àfa tó ti dàlúfà tọ́wá torí rẹ̀ kọ́tọ̀ àrẹ̀ tàbẹ́ sọ fún ọ̀gbọ́ ó sì tún fẹ́ mọ sọ àwọn èèyàn nù ẹ wá torí rẹ̀ kọ́ tó ààrẹ bó tiẹ̀ ṣe pé mo kọ́ tó àyìn àwọn àáfàá sọ wípé ní tí Islam gbé kalẹ̀ fún mọ́sálásá ti ń bẹ́ ń díẹ̀ kọ́ máa tàhá kọ́kọ́ máa lásìkò yìí ká máa lo mẹ́tọ̀dù mi. torí ni wọ́n bá lọ́wọ́ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ mọ́ nítorí kankan tó o kó ṣe inú ẹ̀sùn ẹgbẹgbẹ̀rún yẹn tó yàtọ̀ sí ọwọ́ sọ̀rọ̀ o lè ṣe pé gbàǹkan ni ó tún wá ní tíìmù lẹ́yìn. ìwé ẹ̀kọ́ ẹja wọ́n náà ní ìbámu ọlọ́run bọ́ wọlé àtúwẹ̀ yóò sàánù wa yóò pa àmọ́ ṣe. anaba muhammad sallallahu alayhi wa sallam inú hadith mi ó ní pété ọrọ̀ dùn àmàlù ila Allahi ta'ala yawma al-ithnayni wa yawma al-khamis ó ní àwọn ọmọ ènìyàn wọ́n ṣẹ̀rí ẹ̀ lọ́gbọ́n lọ àmàlẹ́ka tó bá ti dọjọ́ mọ́ndé báyìí tàbí dọjọ́ àlàmísì onífàyà fìrò lè kó lè abidjan láàyò ṣèlékò bí láàyò ṣàyè gbogbo ẹni tí wọn bá gbéṣẹ rẹ lọsọ́dọ̀ Ọlọ́run tí ò ṣe bọ kankan sọlọ Ọlọ́run bọ sàkójọ àwọn tó bá kó nù ṣe rẹ ààyè orí ọmọ mi Ọlọ́run ni ẹ mọ sàkójọ Ọlọ́run ni wọn mọ sàkójọ àkójọ rọjò làǹdà baynahu wa bayna akhihi ṣàfihàn àfi ẹni tó ṣe wípé ọlọ́run sábọ́jọ́ náà wọ́n á eléyà tó ọmọ ìyá rẹ̀ kan bínú ara wọn wọn yà á lè mùsùlùmí kan ní ọmọ ẹ mọ́sà ẹ mọ́sà àforíjì máa ń tẹ̀. nínú ẹgbà wa mi anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní àyàfi ẹni tí wọn àtọmọ ìyá rẹ̀ láì gbọ́ rẹ̀ níye tí wọ́n á wọn lóde nítorí ẹ bá bẹ̀ láàrin wọn. fọyọkọ́lù anziru hàdáyìní hàtà yasọ́lá ha tẹ́lá àwọn méjèèjì ẹ̀fìn wọn lẹ̀ wọn àti ìsáàfà àforíjì ẹ̀jẹ̀ àmọ̀ òkú tí wọ́n ṣàkóso láàrin ara wọn àbí wọn ní ṣe ànábì sọ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ta tí wọ́n bá ṣàtúnṣe àwọn náà ṣẹ̀ṣẹ̀ wá ara àforíjì tí wọ́n bá ṣàtúnṣe wọn nira fún ẹ máa gbọ́ fọ́ ni ẹlòmíì ọ̀rẹ́ ènìyàn lòdì ìyàwó lòdì síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ ṣebí mùsùlùmí lẹ́sọ̀ pé tẹ́lómi bá ń bá ìyàwó rẹ̀ jàmbá yìí lóṣù kan ìyàwó àkọ́kọ́ lọ́sẹ̀ kan wọ́n lè mọ́ gírà wọn. ìyàwó náà ọ̀nà di atọ́gì yàtọ̀ bọ̀ sàlámù ọ̀nà òdì kíá sàlámù ọ̀nà òdì kíá ọ̀nà bọ̀ kì bí ẹlẹ́ bá lọ bá ẹlẹ́ bá lọ bá nínú ilé kan náà ọ̀ gbádùn ọkàn rẹ̀ lé mi. ìwà ìyàwó rẹ̀ wá di olódì ara yín ẹ wá máa wọ kí nìyàwó ṣe ẹ ó dẹ bòrò wọn ojú oúnjẹ wa ló dọbọ kó bómi sanwó sí tí ọ wá sọ fún pé kò bómi sanwó o ti pọ́n máa jù ó ti bàjẹ́ jù ṣé máa ń ṣe nìyẹn ọlọ́ akíló ṣe kò lè ti palẹ̀ oúnjẹ bó ti jẹun tó mo fọwọ́ sọ lè palẹ̀ oúnjẹ mo tó fẹ́ tí ò ti palọ̀ ni ah, palọ̀ ni lé ó wá ń tu yìí náà ọlọ́wọ́ wọ́n wọ́n láti bẹ̀rẹ̀ yọ sànù wa. wọ́n bá mi jáàrí yàgò lébò jáàrò wọ́yà kọ́ hàrù hàtà yàhmìlà wùdálìkà àlà àyè yàkùrù jàmí mànzílì ìlà hàlà. àfàwà yìí fàwọn oníbẹ̀ẹ́ ni àníràrà lè kàn tàbí mùsùlùmí kan kó wá máa ṣàbòsí. wọn alábàádúyẹ kó máa ní lára kó máa lo agbára lé lórí kó ànímojù ọ lọ hátà yàhmílà kùdálì kàálà àyà kùrùjà débi yìí kẹmí rẹ ní pé wọn yóò á ah, ń fi bí ilẹ̀ fẹ́ nìyí ajáde ẹni yọ parọ́ sínú iná náà ni ọ parọ́ sí. àwọn mùsùlùmí abùkátà sí kíkẹ́kọ̀ọ́ ẹ̀sìn máa wà bá a bá ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ká máa kọ́ ìwà papọ̀ mọ́ òun làwọn tó lọ lánàá fi yàtọ̀ sí wa rahma lẹ́sìn ọlọ́run bá wà fún wa ma arsalnaka illa rahmatan alamin rahma lọ́lọ́run bá gbà nípa muhammad sallallahu tóun bá ti jẹ́ rahma ẹnìkan ọ̀gbọ́dọ̀ jọmọ lẹ́yìn ẹ̀ tí ó lòun ní jẹ́ rahma fáwọn. ìkẹ́ àánú káwọn èèyàn ń ṣẹ̀sìn ó yẹ kó pàtàkì síwájú yíyọ àwọn èèyàn kúrò nínú ẹ̀sìn náà. ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ tá à ń ṣe tó ṣe wípé ó ní ìpìlẹ̀ ibi tó ti wá. akàrí báwọn èèyàn ń ṣe làwọn náà gbà kan rí. ẹ mọ̀ wọ àwọn àfa wọ́n ní ahlu sunnati yukhati'u wa ahlu bid'ati yukaffiru ẹ máa wo ahlu sunnati yukhati'u àwọn ahlu sunna ọ̀rọ̀ tí mo ń sọ ọ̀rọ̀ àwọn sálàfù yìí o kì í ṣe ọkàn kì í ṣe méjì o wọ́n láwọn ahlu sunna ara àṣeṣí wọn ni pé téèyàn bá fà ti ṣe wọ́n tó pa ti ṣe lélẹ̀. Wà ní pàtàkì ṣe rẹ lọ ni ìwọ àmọ́ mi ní sọ pé dáàdi mi ó fún ìmọ̀dé nílé rẹ̀ ń pa bàbá rẹ̀ ọ̀daràn wọ́n tó tóbi ọ̀daràn gbẹ̀yọ́ ní ẹṣin ní ẹni tó wá rí O àmì ọ̀lẹ̀ kò yí ní nǹkan hàrà àdá ẹ má lọ gba hadith àṣìṣe ni yẹn bá dára ṣiṣe níbi tó bá ti ṣàṣìṣe ẹnu wọn bá ṣe tó ṣe mọ àpapọ̀ ṣiṣe bọ́dà kò sí tọ́ka wa pẹ̀lú ṣàṣeyà àti ìfẹ́fẹ́ ìgbẹ́bọ́ ni ọ̀sẹ̀ ní ṣàṣìṣe ẹ̀rú jẹ́ kò gbogbo ẹ̀rí mẹ́ẹ̀bù fẹ́ kó fi hàn èyí jẹ́ kí lọ́kàn wà àti mẹ́ẹ̀bà pọ̀ wọ́n dá múrí ni ẹni ọ̀dà ìmúlò kú yẹn ojú rẹ̀ lórí bàtà ẹni ọ̀dà ojú náà ń bù kí lọ́kàn wá àti kí lọ́kàn ẹlẹ́yìn pẹ̀lú àṣìṣe tó ṣe. ọ̀ọ́dì ọmọ ṣùgbọ́n àlùsùn náà nínú ìṣe wọn ẹni tó bá já ti ṣe wọ́n fọ́n bá ṣe ṣùgbọ́n láàyò àfihàn ẹ̀ẹ́dù ẹ̀wùrúgbọ̀ àbá àsúnà ẹ̀ẹ̀mà wọ́n sáà ti máa ń gbé ṣẹ́kùn islam ọjọ́ ti pẹ́ béèrè pé èèyàn mélòó ni ṣẹ́kùn islam kàfàrọ̀ ń dàyé gbẹgẹ́ máa dáa kọ̀ wọ́n tàbí ọ̀dà Imam Malik èèyàn mélòó ni Imam Malik gbẹ̀ǹdì èèyàn mélòó ni àbọ̀ ànífà pé ń képe èèyàn mélòó ni àlìmáàmù sáfì yìí pé ń képe sọjọ mọ ajá èèyàn mélòó ni mọmú ahmed pé àwọn àbáta tó wá bá lòlá tí wọn já padà lọlọmọba tẹ ọdún Sheikh Ibn Baz èèyàn mélòó ni ọmọ tẹ ń képe dáàkọ bí náà sọ pé lè képe ní ẹlẹ́ képe wọn wà èèyàn mélòó ni Sheikh Albani pé ń lọ́dọ̀ wá jẹ́ pé àmì súnà àti gbẹ́sùn yé tiẹ̀ òní pé kọ́ ọmọ ọdún pẹ́lẹ́ gbẹ́fẹ́ ní àjọ̀dọ̀ bá sọ̀rọ̀ mọ́ eléyìí gbẹ́fẹ́ ní àjọ̀dọ̀ bá ṣe mọ́ ọmọ ní àdóhùn fàhálàrọ̀ àtàhàlàlà fún mùsùlùmí ayàmù nàbì jẹ́nì fàákùn wọn jẹ́nì fàákùn ńlá lọ́dọ̀ tó fi kọ́ tọ́lá fún mu lọ́wọ́ tẹ̀lé èèyàn àmọ́ ọ̀dọ̀ mùsùlùmí yọọ mọ lọba àdùsùn náà ìwúrí ń tàn yín kan ti jẹun lórí rẹ jẹjẹ ọba tàṣí ní àlọpọlọ yọọ bọlọ kọjá mi ẹni tí wọn ti ń dárú ẹwọ àyèmàkan àti ẹ̀jẹ̀ títa sí lọpọlọ ó ti papọ̀ Ọlọ́run onídémi àti ní ọsọ tó bá rí bẹ́ẹ̀ anábà Muhammad sallallahu alaihi wa sallam ó ní mọ ní hajara akọrù sanatan fahuwa kasafu kidami mọ ní hajara akọrù sanatan fàwọ́wà kàsáfùkì dàmì ó ní ẹni ọba yan ọmọ ya rẹ mùsùlùmí lórí fòdìdì ọdún kan bí èdè dí ẹ̀ṣẹ̀ ni ọpa lè ẹ̀ṣẹ̀ tí ó gbà ẹ̀ṣẹ̀ ni ọpa mùsùlùmí ni ó gbà ẹyẹ asọra níbi agídí ọkàn líle ìwà líle lẹ́mìlẹ́ yan ọmọ lódì ọmọ ọdún mélòó wá yan ọmọ lódì ọmọ ọdún márùn-ún balabala ọlọ́wọ́ jẹ́ sí òye wa o ẹ jẹ́ ká kọ́ ìwà ẹ jẹ́ ká kọ́ ọkàn rí ọ̀rọ̀ ọkàn rí ọ̀rọ̀ ẹ jẹ́ kọ́ mẹ́ẹ̀sìn ọlọ́wọ́ fi àṣìkò ń gbé dáadáa hadith tẹ̀lé ẹja sáré kà torí hadith yẹn a ti kà tẹ́lẹ̀tẹ̀ wọ́n kà fún mi wá tó nà abdullahi bin anu radiyallahu anhu mujahid sọ fún wa lọ́dọ̀ ẹ̀ lọ́jọ́ kan oníwàgbọ́láàmù mú ọmọ ọ̀dọ́ rẹ̀ nù yẹ́sìlá kò ṣáà nkùn ẹran nkùn ẹran bóyá àdù àbákọ̀tà àbí yóò bù kọ́ ṣáà nkùn fakọ́lá yà àbùlà ó ní ìdí ọmọ kékeré ìdí ọmọ fàrọ́kùtà lọ́ba ti kún ẹran yìí tán ó kún ẹran ní kó ń yẹ ní bure ó ń yọ bure rẹ̀ lọ́ba ti yọ bure tán. فابدأ بجارنا اليهودي ألا ما جمع تدي يهودي أدون بلد نيوكو لوف أو هني مما wọ́n ní pé àtúnṣọ́nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ òkèsí ṣe dáadáa sálábàgbé ṣe dáadáa tó kárí bóyá jẹ́ mùsùlùmí àbọ̀jẹ́ kékeré pàápàá jùlọ kékeré tá a bá bẹ̀rù àbúrò ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe dáadáa tí gbogbo ẹni tí wọ́n bá jọ múlẹ̀ tìra wọn ní dáadáa tí òní kọjá àlọ́ lọ. tó a gbọ́ mi àti sọ́dọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ mọ̀ wá wò ó onífà kọ́ ọ́nà àrọ́jù lòun múnẹ̀lẹ́kọ́ wò ẹnìkan wá wà ń bẹ̀ ń jẹ́ yẹn ló bá dé ah, aliyahudi aliyahudi asirahata lọ oníyahudi mọ̀ lọ sọ ọlọ́wọ́n bá ń kọ́ wọn ṣe wọ́n lọ́ọ́ yà àwọn àfa mú àǹfààní kan bẹ̀ẹ́ gbèsègbè ìgbà tẹ́lẹ̀ gan tí mo tó ka wá mo tó ká lọ́wọ́ mọ̀ sànú àwa náà. wọ́n ní ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ ní hadisi òun ni ẹni tí yẹn bá rí kó sá ṣe kí yẹn tó ṣàdúrà. tí àwọn ẹni tó sọ yẹn ẹni yẹn ò yàwó dín ní káàkọ́ fún lẹ́rìn níbi tí mùsùlùmí pọ̀ ní ẹni tó ká ṣe ni o àtúnwá ṣàdúrà. láàárọ̀ làwọn làwọn ẹgbẹ́ fẹ́ kọ̀rẹ́tì ẹgbẹ́ fẹ́ kọ̀rẹ́tì ẹ̀ ni ó fẹ́ pàkíyèsí ẹ̀gbẹ́ tó ń sọ ó kù díẹ̀ ká tó wá ṣàdúrà. ọ̀rọ̀ yẹ yín ni kí lẹ́ sọ ọkọ̀ kó asùláhà kà lọ ọlọ́run ìyẹn máa ń ṣàdúrà fẹ́ni tí yẹn bá rí kó ṣàṣìṣe kẹ́ẹ́ ṣe wípé èèyàn ò tó ṣàṣìṣe ọwọ́ mi bàá nǹkan sẹ́ẹ̀dì ẹ̀ tí wọ́n sàrà nǹkan gbèsè ní kan gbèsè tẹlifíráàmù ní kan ya mọ́tò rẹ̀ ni ẹ̀yìn ẹ̀yìn kìí tẹ̀ lóòótọ́ ṣùgbọ́n yọ̀dí. balabala balabala dabada. ó ní al-Yahudi aslahaka Allah àwọn afá àdégbẹ́ni tí yẹn bá rí kó sáàsì ṣe abẹ́ni téèyàn fẹ́ kọ̀ rẹ̀ yẹn tó máa ń ṣàjọ àná. bàbá ọlọ́wọ́ jà rí pẹ́ ẹrẹ kan sọ gbàlagbà ni ẹgbẹ jẹjẹ yìí ti rí láyé jẹjẹ gbẹ ti ọjọ́ làwọn adáyé o dẹ̀ bá nípa Muhammad sallallahu alaihi wa sallam òun wá sọ pé ẹ̀yin kan ọ̀rọ̀ bẹ́ẹ̀ bàbá náà sọ dáàbò ṣùgbọ́n ẹgbẹ alẹ́ kò sáájú tẹ ẹ mọ̀ pé eléyìí ó yàtọ̀ sí kí a bàbá ọ̀rọ̀ tó eléyìí ọ̀rọ̀ ẹ̀sùn ní o ẹ̀yin ò dá sí o ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ̀ o àwọn ọmọ wa ọ̀gá sí ìwà sẹ̀sì tó tó bí jẹ́ ẹ láti lóbi àbí máa dànù. ẹ rántí ọjọ́ hafla àtàṣe àwọn àtọ̀wọ̀ àjọ àtúnṣe wa tẹ́ tó jáde alájà tó sì já apá àti tó dìde tí ọjọ́ kí ló wù ó ní àyà àlùsùn náà tó bá ti ké báyìí lẹ́sẹ̀ máa ń ṣe àdìjà torí pé ọlọ́run ní oúnjẹ òun ìlà aṣọ ìgbé ìyẹn rọ́bì ká bil hikmati wal maw'izah nítorí ọ̀rọ̀ kan tẹ́ nìyẹn sọ kí lọ́rọ̀ àgbà sọ ó ní ẹ̀yin màmá wa ẹ̀yin wa ló lé sí ọkàn ò lé ọlọ́run ní dọ́kan wo lé sí láéláé ṣùgbọ́n ẹ̀yin yẹn tó lé alábìlójú lé ẹ̀yin lé ní òjì á máa tẹ ọkàn ò lé ẹ wà gbé kalẹ̀ ọlọ́run ní dọ́kan wo lé sí láéláé ṣùgbọ́n ẹ̀yin ti gan ó lè kìí sáwọn alájọ́ ó lè o àrẹ́bì lójú ó lè ẹ wà jó kalẹ̀ o torí bàbá àwọn ọmọ àwọn ọmọdé ọ̀gbìn kí mi náà jẹ́ ṣẹ́kẹ́ ẹ̀yin wa ló lè ọ̀pọ̀ wọn ò lè ọ̀rọ̀ wọn lásán ó sì dùn mọ́ bàbá yẹn òkú tẹ́ ẹ bá máa ń ṣe báyìí kọ́ láyà ní màjà mọ́ ìjọ nígbà tó yẹ bàbá ibẹ̀ ìjọ tó mú tó mú tó mú dọ̀sùbà wa yóò dìde ìgbẹ́rẹ́ yìí lẹ pé wá síbẹ̀ yẹ wọn kí wọn mú tẹsán àwọn akílẹ̀ pèsè yóò sì máa bá tiẹ̀ lọ. èèyàn ọmọ yìí á ètò ìmọ̀ fún àwọn àjọ alágbàlẹ̀ ìyẹn náà pòfẹ́sọ̀ àpàdé fúngámù ó ní lẹ́nu àwòtò bẹ́ẹ̀ lẹ́nu àwòtò bẹ́ẹ̀ dúró rárá yunifásitì tó ń yọ lẹ́nu àwòtò bẹ́ẹ̀. kọ́ wá ní tó sọ fún un onígbà yóò bẹ́ sùn wò abóyá alákòóso sì nìyẹn bóyá ní bọ́gà àwọn ibi iṣẹ́ sọ̀rọ̀ báwọn. bá sọ bẹ́ẹ̀ fún pòfẹ́sọ̀ kan yóò fọdún méjì kún gbà tó kà tó graduate pẹ̀lú ògbó ọlọ́wọ́ wọn ẹgbẹ́ dìpátímẹ́ǹtì ẹ̀ lọ́wọ́ yóò fọdún méjì kún. láwọn òwe ìjọ lọ sọ fún yàtọ̀ ọpẹ wà jẹ náà ó sì pẹ́ wọn graduate bìtú ẹ̀ ah ìwọ ọpẹ wà jẹ náà ọpẹ wà jẹ náà ìjọ rẹ̀ graduate ọlọ́mọdé àti àwọn àdánwò èèyàn. ó dà yahudi yóò aṣláhàkà náà yahudi ni wọ́n wà á kọ́ fún ọlọ́mọ kan sí ọmọ lọ́tọ́ yìí. ọmọ kan náà àwọn bàtà ní ibi tí ẹ gbé sáà bẹ́ẹ̀ nù àwọn tó gbẹ̀kọ́ lọ́dọ̀ àwọn sàábì nìyẹn jáde àwọn gba ẹ̀kọ́ wà ẹ̀kọ́ wà gbogbo súnmọ̀ tá a sọ pé a ṣe sàlámì àti a sọ pé a ṣe àwọn tá a dàgbàrà sí lọ́dọ̀ náà. ó ní kọ́ra yìí ní sami'tu an-nabiyya sallallahu alayhi wa sallam. kí ṣe kí mo kàn dé ilé sọ pé kọ́mọ yẹn ṣe bẹ́ẹ̀ mo gbọ́ ni tá a nàbí sọ́lá ni wàlẹ̀ sọ́lá sọ wípé yóò sì bìjà tó sàsọtẹ́lẹ̀ fún wa nípa alábàgbé hatta khashina. débi pé ẹ̀rù sì ń bà wá awuru ìyìnà a sì fẹ́ máa rí bí ẹni wípé anáwó sáyé wà dréfò yóò padà sọpọ́lọ̀ ti ṣe lófin pé ká máa pín ogún fún ogún wa kódà bí ìsọmọ bí ìṣẹ́bi wọ́n ka ọ̀rọ̀ alágbàgbé púpọ̀ ẹ wo ṣéǹkì láti jó àti bí wọ́n ti ka ọ̀rọ̀ alágbàgbé tó tó mélòó. ẹ wo bó ṣe pàtàkì tó kẹ́ni kọ̀ọ̀kan wa náà wà mọ̀ wípé bóun bó ṣe rí ládùúgbò bí mo wà. àwọn alábàágbé èmi ilé ibi mo gbé bóun mo ṣe rí pẹ̀lú wọn àwọn èèyàn kan bẹ o tó ṣe wípé kò sí bó ṣe lè ṣe tó ní dáa lọ́dọ̀ wọn o sì ń tí ò yọ dáa jẹsí tó ń ṣe wọn lọ àwọn eléyìí ò lè tẹ́ wọn lọ́rùn mọ lọ ọbẹ tẹ́ wọn lọ́rùn kọ sacrifice ẹsẹ wọn lọ́rùn dàpọ ọbẹ tàkìyàn mọ tẹ́ àwọn èèyàn kan lọ́rùn rárá torí àti tẹ́ wọn lọ́rùn àti mọ ṣẹṣẹ ṣùgbọ́n yẹn ò ní kí dáadáa rí ọmọ ọlọ́run wàlá ètò ìbẹ̀rẹ̀ yóò tún gbogbo wa ṣe é fàṣọ ọ̀gẹ́ dáadáa iná wa alákùnrin iṣẹ́ nǹkan di ìrọ̀bẹ̀lẹ̀ ìjà wàtí tẹ̀lé ẹ tó bá níbi èrè. ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà ẹ̀jọ̀ ẹnì kọ̀ọ̀kan kọ́ mọ nọ́mbà ẹ̀ ẹ̀jẹ̀ ọkọ̀ wo ìbéèrè yìí náà. ìpéèrè. bàdá tí ó sọ fún. ok wọ́n ní bàbá tó sọ fún ọkùnrin pé lágbájá mo ti fọmọ yìí mi ọmọ mi yìí fún ọ tí kò sì sí ẹnìkankan níbẹ̀ ṣé ìgbì bẹ́ẹ̀ ti sọ ó lè má sọ ó sì lè sọ aláwọ̀ tí wọ́n ń ṣàwàdà ni àbí ọwáléwá tọrọ ọmọ tí wọ́n yàtọ̀ síra wọn ọmọ tí ó sì lára àjọ ni àmọ́wọ́rí ìwọ́n máa fọ́ ọmọ tí ẹ̀rọ kí wọ́n máa ń ṣe láyé Yorùbá kò sí ní tí àwàdà tó le tó le ní Yorùbá máa ń ṣe láyé tiẹ̀. ara tó le tó bá ti kí aláwàdà tó le ni kì í ṣe ìkìlẹ̀ lẹ́yìn o ọkàn sáwàdà tó le ni ṣùgbọ́n tó bá ṣe wọ́n wá tọrọ ọmọ yín ọmọ náà ló láàfọ̀ wá àwọn àwòrán ìgbà kó sí nínú ìṣesí Yorùbá kéèyàn fẹ́ lọ fẹ́ yàwó kọ́ lọ téèyàn bá ṣaláburú ó sì wá dá lọ wa tọ́yìn iná lọ́pọ̀lọpọ̀ tàbí máa ní tí bàbá ní ń báyé ó kà ní pé ẹ nìyẹn kó wà ní mo rí ojú pé yẹn wàá mi bàbá kan máa ni ok kò sí problem mi ò ní any problem pẹ̀lú ẹ̀ ẹ wà ní dọ́yẹ̀ bàbá làwọn ò ní any problem pẹ̀lú ẹ̀ kódà ó tún sọ pé ẹ lọ gbé ó ní sọ ìyẹn ṣe nìka o lọ́dọ̀ wọn lọ́mọ mẹ́lẹ̀ yọ fọlọ́pàá mú ọ o wọ́n ní pé kọ́dà àjọ yóò sọ pé à ṣé o ní o ní àmókè àmókè there is no problem kọ́dà àwọn tó sọ pé ṣé mi ní sọkọ mi lálejò ní kí ẹ ṣe nìka àlejò ọkọ ní gbogbo èèyàn lọ́dọ̀ Yorùbá àwọn ìyàwó agboolé yìí gan tẹ́gẹ́ àwọn àbúrò dájú rẹ̀ gbọ́dá kí ni ọkọ mi wọ́n gbé ọ tó ti fẹ́ wọn ni tó bá jẹ́ àwọn tó bá do lérí táwọn kan wọ́n làwọn bàbá ọkọ rẹ nù àwọn ọkọ rẹ nù ò ní kí hàn tí wọ́n fi ọ ní ebi torí kọjá ìyàwó ẹ̀gbọ́n àbí àwọn àbúrò ni ẹ má dọ̀rọ̀ ọ̀rọ̀ ká máa ṣe wọ́n ní sàn-án láàárín kiri kan ní máa mú wọn pẹ́kọ́rọ́ má pẹ́kọ́rọ́ ọlọ́run ọkọ̀ yóò sì ní wàhálà kù láwùjọ àwùjọ ibi tí èèyàn bá ti wà nítorí bá ti jẹ́ orúfù ń lèèyàn máa ń ṣe kílẹ̀ wò. sọ̀rọ̀ yẹn bá ti máa ń ṣe ń bẹ̀ tọ́ nọ́mbà ní kí wọn náà ṣe nígbà tí ọba jíta kẹsì ọlọ́run ọlọ́run fi àjọ jẹ ẹnikẹ́ni. ògè àfáà ni pé òun lọ ẹnìkan wá bó ń sún náà òun sún fi wá ń sàn yín kí àwọn tó ń pẹ̀lú aláàlú sún náà wọn àlejò bá anábìdí máa ń ṣe anábìdí máa ń gbẹ́sẹ̀ méjèèjì papọ̀ ni. níbo ló ti gbé iná mọ sọ ẹyìn máa gbọrọ mídíà kí ẹ wá fún ní afọ rẹ èyí ó ti mọ̀ pàjá nù ní gbónù nítorí àwọn bá ti yàn lọ àwọn ọlọ́rọ̀ rí kankan sọ ọ̀rọ̀ rí kò sọ̀rọ̀ rí lẹ́nu àfọ̀rọ̀ ọlọ́run wa ẹnì kejì àwọn kankan bẹ tó ṣe pé ó ti di àárọ̀ ọ̀nà táwọn èèyàn fi ń ta àmàlà kúra àwọn tó bá ti di bẹ́ẹ̀ táwọn èèyàn ti ṣe bá ṣe rí ṣe ọrùfù tí wọn àṣìrábù kankan bẹ kéèyàn náà máa gbìyànjú àti lọ pẹ̀lú ẹ ẹ jẹ́ fún alákòókò ìyẹn jẹ́ ẹni tí máa bá àyàn kọ́lé ìyẹn máa bá àwọn èèyàn kọ́lé ẹnìkan wá sọ fún yàn pé ah ọ̀rẹ́ mi kan sì fẹ́ kọ́lé o lágbájá ń sọ fún pé wọ́n ní gbogbo wọ́n wá gbéṣẹ́ ẹja sọ pé one million yóò dùbà ń lọ bọ̀ ká sọ pé wọ́n gbéṣẹ́ one million fún ọ wọ́n ní ah ṣe wà láì sẹ́yìn mo rí èrè ń bẹ̀ èrè six hundred mo jẹ́ ń bẹ̀ wọ́n wá fún ten thousand àbí three thousand o fún ní kankan o kù díẹ̀ káàtó síbẹ̀ náà ibẹ̀ kọ́ o kù díẹ̀ káàtó tọ́ba wa gbẹrù sẹ́wọ̀n fẹ́ lómi ìdẹ́ àtọ̀ sí ọ. tó ń fọ ní nǹkan ọ à ní bílẹ̀mù ẹ̀ síbẹ̀ nǹkan jó fún náà mùsùlùmí náà lónà. àwọn kankan ń bẹ láwọn àwùjọ wa ìtọ́ nọ́mà síbẹ̀ náà ẹ̀ bẹ́ẹ̀ ọ dàbí pé ọlọ́jà náà ni. afẹ́ ìrù yìí pọ̀ bó lẹ́sìn wájú wa ẹ̀jẹ̀ ń bá ń gbé wọ́n wá bọ́ gbé bá o ọwọ́ àbọ̀ gbé ní àjàngìgùn ọwọ́ àlọ́ yóò gbé eléyìí òde ìsọ̀mọ̀lú àbí ọwọ́ àyẹ̀wò kọ́dà ó lè sọ fún kí àṣẹ wà ní fún mi ní kankan ni bẹ́ẹ̀ ni ó lè béèrè. tó àwọn dáadáa téèyàn bá mọ̀ pé àwọn èèyàn máa ń ṣe fún yàn ṣùgbọ́n àwọn náà ẹ̀sìpẹ́kì pé káwọn náà lábẹ́ bẹ́ kéèyàn náà jẹ́ káwọn náà pátálà lọ́ọ́ ti ẹ̀yìn sí ẹlẹ́mìí tó bàjẹ́ yìí yọ̀ ní ká aláì iṣẹ́ yẹn pè mí o ó pè rẹ yọ ọ wà á bẹ kébì náà ní kankan lọ so ẹlẹ́bìrì wípé ẹni káwọn èèyàn sábà máa jẹ́ kí wọ́n àǹfààní bí ọ̀tẹ̀ lọ́wọ́ ẹni tí wọ́n mọ̀ pé tó bá láǹfààní àwọn náà sì láǹfààní bẹ̀ ó sì di kiri láàrin àwọn èèyàn nọ́mbà ni nọ́mbà ni láàrin àwọn èèyàn kódà tẹ́nìkan bá máa ń tajà téèyàn máa bá mú kọ́sọ́mà wa téèyàn máa mú láì sọ fún yóò mọ̀ fún yàn ni síbẹ̀ ní àyẹ̀bẹ̀ kọ̀ ah tàbí kọjá péjọ tí èèyàn bá ara jà yóò ní à lè ṣe kíni ah àǹfààní tá a jẹ́ nǹkan ti ṣe fún mi ó jù bá mi ìyẹn mo ní iye báyìí tí. síbẹ̀ kọ́ wá sí pé kò tiẹ̀ wá sí pé nǹkankan nítorí wọn ni pọ́dọ̀ ẹlòmíì lè yọ padà bàbá àwọn èèyàn lọ. àwọn arúgbó kan báwọn tí ìbá ti ṣe bá téèyàn ò sì máa sọ fún ọ wípé tí bá ti lè múyàn wá o iye báyìí ni màá gbà lórí ẹ̀ o tí ò sí ojú ọ̀yẹ́ ń bẹ̀ ó yẹ kéèyàn náà máa ọlọ́run bó sì wá dáadáa náà àwọn tó bá ti wá gbọ́n lọ. náà. ṣé ẹni mọ́ṣáàlà yẹn mọ́ṣáàlà kìláfíà ni wọ́n ní wípé tí màmú bá ń kéwu sókè ṣé àwọn tó wà lẹ́yìn ẹ̀ tí wọ́n kà pàtì àlọ́ níkà kìláfù rẹ̀ ti tìkì kìláfù tó tìkì. nítorí pé ẹni tó sọ eléyìí àti ẹni tó sọ mí tó yàtọ̀ sí gbogbo wọn ní àárín nǹkan jì mú. sálàyé méjì hadith Abu Hurairah ń bẹ radiyallahu anhu tó sọ fáwọn èèyàn wípé ah, tẹ̀yìn gbẹ́nu dákẹ́ lẹ́yìn mọ́mú yín ẹ̀rí mọ́ kankan ni wọ́n ah, kankan sókè àwọn àkàtúbí ẹ pàtì la taf'alu illa bi fatihatil kitab gbogbo òye ọ̀pọ̀lọpọ̀ nú àwọn àfa sọ wípé tí ìmáàmù bá ń ka kéwọ́ sókè kéèyàn má fi fatiha alẹ́ ó lè fi mí tọ́ bá yàtọ̀ sí i ṣùgbọ́n àwọn àfa mìíràn sọ pé là là torí pé ọlọ́wọ́n bá ti sọ yìí tí wọ́n bá ti ń ka al-Qur'an fastami'u lahu wa ansitu ẹ tẹ́tí sí i ní kẹ́ àṣẹ yẹn dẹ̀ ni amúrù ni sálàyé mi pé amúrù yẹn dẹ̀ ni yìí kò sí gàgà tí ó gbé kúrò ní wùdù àjẹ́ ike tí mo bá ti ń ka kí wọ́n dókè ìyẹn gbọ́dọ̀ gbẹ́nu lọ́wọ́ kí èèyàn máa gbọ́ ṣùgbọ́n àfáà tí wọ́n sọ̀rọ̀ àkọ́kọ́ wọn ní rárá á dákẹ́ ni ibi fatia nìkan là ti ní dákẹ́ torí bifat ilá bifat hatil kitab lákín fil haqiqa lọ́dọ̀ tèmi tẹ́mi ẹ̀rí kó gbé wọn wọn pé kéèyàn máa kà kankan lẹ́yìn wọn tó bá ti kà kí n sókè nítorí àwọn àdídí mo fẹ́ sọ yìí alákọ̀ọ́ alákọ̀ọ́ ni wípé bí màmú ṣe ń kà kí n sókè yẹn tí èèyàn náà bá ti lé ń ka kéwù kò sáǹfààní kankan bí kíka kéwù sókè rẹ mọ torí ń kà sókè torí káwọn ti bẹlẹ yẹn lè máa gbọ́ sọwọ bá wọn bá ti wáyé káwọn lẹ́yìn tí bẹlẹ yẹn náà gbọ́ àwọn náà ń ka tiwọn ni. ọ̀sánfààní mẹ́tọ̀ kọ́ra kí ó sókè ó dé ní. ìbá sọ hadith kan bọ̀ hadith yẹn ọ̀nà táwọn adá gba yẹn hadith kan bẹ́ẹ̀ ń parí ẹ̀ àwọn kan lábò rẹ̀ rà lọ sọ àwọn kan tí mo ti gbogbo mo rò wàhálà yẹn mi ti táwa pé mo mọ kaba ti àti bí ẹ ṣe ń tẹ́tí tán tẹ́ bá ní fati àníkéyàn ká tí ì sèyàn ti ń tẹ́tí sèyàn ti ń kà sèyàn fọlù yẹn ti ń kaba ẹ̀rọ wàhálà yẹn mi ti ìyàtọ̀ tẹ́lí èèyàn mẹ́ta ni ìrìn èèyàn tó wà tó ní í ṣe pẹ̀lú kíkà aláàkọ́ ni alikọ́ọ̀rì ẹni tí ń kà ẹlẹ́ẹ̀kejì ni alimusitẹ́mẹ̀ ẹni tí ń tẹ́tí sí i ẹlẹ́ẹ̀kẹta ni àsáàmì ẹni tó gbọ́ ẹni tó gbọ́ yẹn òun kàn gbọ́ ni ìdájọ́ rẹ̀ àtẹ̀tíntì kà ó papọ̀ sálàyé mi ti lẹ́bi jọ́jọ́ kí àìmọ́ yẹn ká ní gbogbo wa yìí ń gbọ́ tọ́lọ́run bò ní fi bí wa torí pé kò sẹ́nìkan tó wà níbi tí èyí gbọ́ fújì síbẹ̀ ní àìmọ́ ẹ̀kọ́ ṣùgbọ́n kì í ṣe gbọ́ àlà ń tẹ́tí sí ṣùgbọ́n táwọn alábàágbélé yẹn àwọn aráàlú yìí tẹ́ bá dà nǹkan lẹ́yìn lórí dùdùdùdùdùdùdù ṣe ọ̀dọ̀ àbọ̀ nídọ̀ ọ̀dọ̀ sáámi ẹ̀jẹ̀ gidi mùsẹ̀mẹ̀ amẹ̀lì mùsẹ̀mẹ̀ ìdájọ́ rẹ̀ ìdájọ́ kọ́ọ̀rì gbọ́dọ̀pọ̀ àlàyé mi ti ní a fi máa ń sọ wípé tí mo bá ń kírun tó bá ṣe sùjúdù tìláwà ọ̀rọ̀ yẹn ni kí wọ́n nù sí torí pé wọ́n ń gbọ́n nígbà tí ń kà kódà tó ọmọ máa ṣe adùn kùránì fún yàrá tó bá yẹ débi sùjúdù tó lọ forí kalẹ̀ wọ́n náà gbọ́dọ̀ forí kalẹ̀ ṣé ìdájọ́ kan náà ìdájọ́ yìí ìyẹn ló fà á tọ́lọ́ wọn bá fi sọ yìí pé alẹ́ Musa ní rọ́bànà Musa lọ sọ bẹ́ẹ̀ wàkọ́lá Musa rọ́bànà Musa sọ wípé ilé ọlọ́wọ́ bá wa innaka atayta fir'auna wa mala'ahu zinatan wa amwalan fil hayati dunya ilé ọlọ́wọ́ fir'auna àtàwọn èèyàn rẹ̀ lówó àti nǹkan ọ̀rọ̀ nílé ayé rọ́bànà lè yọ pé lu ànsẹ́bí ìlẹ̀ kí ọlọ́wọ́ fún wọn dúdú nǹkan yẹn torí kan lè bá a sọnù lọ́sùn mọ́ sáwọn ربنا قمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم ìyá ọlọ́run bá ní di ọkàn wọn pa wọ́n ti ní àwọn èèyàn la kọjá kí oríire ìgbàgbọ́ tún dọ̀dọ̀ ọdún wọn mọ́tò wọn ò ní gbàgbọ́ ọlọ́run jẹ́ wọn jẹ́ yàrá ọwọ́ wọn ní èpè tààrà ṣùgbọ́n wà kọ́ làwọn sá lọ́lọ́run sùn ṣùgbọ́n àyàtọ̀ tẹ̀lé ó ní kọ́díwò jí bá dá àwà tó kù wọn a ti gbọ́ àdúrà ẹ̀yin méjèèjì nítorí pé fìlà eh, Haruna ń tẹ́tí sí ó sì ń sàmì. gbogbo wa náà ṣé tí wọn bá wa parí bá jẹ àṣẹ àmì àwọn àyíká àṣìṣe àjọdọ kánì orí èdè ká tó fẹnu kà mọ. ìyẹn lọ́kọ́ àlàyé mi ti bá a ṣe ń tọ̀hún náà ń kà. ìyẹn lọ́kọ́ àlọ́ mi yé wa wà. àfẹ́ni tó wá ṣe wí pé nígbà tí wọ́n bò ń kà ọ̀run àwọn ti dé kù tàbí ìmáàmù tí ń ké ohun rẹ̀ wò lóòkè ní ọgbọ́n pátí rẹ̀ ìyẹn kò sí ìkìláàfù bẹ́ẹ̀ ìdólára àti àníkúnyà náà kà nígbà tí yóò ti kọ́ nọtẹ́ yẹn bá ti ń dọ̀ tó sì tẹ̀tí sí òun náà ti ń kà tẹ́tẹ́ wá sọ pé ah, kó kà ó ti kà báwọn náà ìyẹn ló pẹ́ gbọ́ mi tó ṣùgbọ́n ẹ̀lẹ́ lómi jọ sọ mi tó yàtọ̀ sí tó bá bẹ́ẹ̀ ń tẹ́ ah, ìyẹn tó wá lé o ìyẹn náà ò ní kírun bá bẹ́ẹ̀ ń tẹ́. ẹ̀rọ àgùntàn alọ́kàn tí wọ́n yìí wọ́n ti gbọ́dọ̀ kù. náà ìbéèrè tá a ká gbẹ̀yìn nìyẹn àwọn tó kù níbí nù wọ́n á tó máa zá kùn lọ. ginger mist tí o bá fẹ́ dalẹ̀ nù ọ̀ya. ok pátá ìkankan. sẹ́rí ah, ìbéèrè yìí dà o wàhálà ìbéèrè dàda ṣé ẹ rí ẹ̀sìn Islam kò ní pẹ́ àbátẹ̀f sí olùdé bíi muhammed àtẹ̀yìn sálàyé mìíràn inṣàlá gbàtà wà fẹ́ bí oṣù kan ní sìn ẹ̀yà débẹ̀ àbí gbàtà bá débẹ̀ á mọ̀ wípé tí wọ́n bá sọ pé idán yìí fọwọ́ yẹpẹrẹ mu àìmọ̀ fọwọ́ rẹ pẹ̀lú ẹ̀sìn Islam ọ̀sọ́gẹ́dẹ́ bá kápátá rẹ̀ tí wọ́n bá fi ṣe nǹkan kò ní mú ọ o aa kò sọ bẹ́ẹ̀ o kìí ṣe rí ọ̀rọ̀ tẹ́fín rẹ́rìn o kìí sọ̀rọ̀ ẹ̀rín o wọ́n ṣe yí dẹ́sà níbà Muhammad sallallahu alaihi wasallam ó sì mú ogun kọ́nà lè bẹ̀rẹ̀ bá fi kọ́ wa lẹ́kọ̀ọ́ mo rò wálá yẹn retí tó bá rí bẹ́ẹ̀ tí wọ́n bá ní nǹkan báyìí wọ́n fi ń ṣe dán kéèyàn má lè pe àkọsí tó máa ṣẹlẹ̀ nǹkan lè ṣẹlẹ̀ o tẹ̀wọ̀n láyé Hafsa radiyallahu anha ó ní ká pa obìnrin kan kí ni a lọ ṣe ó ṣe dáṣì ni ó ṣe dáṣì ni ìyàwó ànábì yẹn o sallallahu alaihi wa sallam tòtí wọn bá ní ń ka pátá mọ́sá pátá síta o èyí sọ̀rọ̀ àwàdà máa wọ̀ yín pé àgárù pọ̀ níjọ́ tí dánwó bá mú ọ wọ̀ nínú tí àgárù o dẹ́n kò sí tọ́lọ́ ọbẹ̀ ìbí sàdánwò fún yẹn. téèyàn bá ti wá bọ̀ kí wọ́n tún ní ọdún tí ń mú pampasì náà kéèyàn máa sún pampasì náà wò. ẹ kéèyàn máa wò yí pé ara ẹ̀sìn Islam sọ pé ìjàn ó ní àkíyèkọ ó sì máa àfarọ̀ máa ń lè pàkó dá ó wà nínú rẹ̀ tó lè pààyàn ó wà nínú èèyàn tó lè mú yàn sàìsàn síbẹ̀ náà ibẹ̀ kọ́ so ìdá Islam ìdá máa mú yàn wò ó dẹ̀ lè mú ẹ ní bọ̀dì anybody ló lè mú sọ̀rọ̀ wà fojú rí náà iná ìdìbọn náà fi gbọdọ̀ fi àgbárù lẹ̀ ó sì dúró déédéé ọlọ́run fọkàn àlọ́ hàdà wàsálàlọ́ àlọ́ muhammadin wàhálì wàsálàlọ́. cara ladang. Lain.